tó jẹ́ àyè ẹ̀yìn eléyìí tó ṣe pé kò tọ́ sẹ́nìkan láti dúró níbẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà alqiyama àyàfi ọ̀kan nínú àwọn ẹrú Allah tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n rán kakọ́ jẹ́ pé àwọn làwọn dùn bẹ́ẹ̀ torí ẹ̀ lànàbì sì sọ fún wa pé tá máa pèpè fún sọ̀láàtì tán nígbà tá ń pèpè fún sọ̀láàtì lọ́wọ́ ẹ máa dáhùn nígbà tá máa pèpè fún sọ̀láàtì tán ẹ ṣe àsọ̀láàtì fún anabi sallallahu alayhi wa sallam. إواسا دواك اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته أنا بلا نكاني تبا في السبات ترى أيان يفهم ولجو عند القيامة أتبا ترى رفاهم لين بتمكوك في صلاة حلت له شفاعتي يوم القيامة ìsìnkú ẹ̀mí yóò di ẹ̀tọ́ fún un tó bá di jọ́ gbẹ̀ndà ni wọ́n ń pè ní mahmud ayé ẹ̀yìn eléyìí tó ṣe pé kò tọ́ sẹ́nìkan láti dúró ń bẹ̀ àyàfẹ́ nìkan nínú àwọn ẹrù wa kan pé kọjọ kí ni wọ́n máa ń ṣe láyé ẹ̀yìn tó bá di jọ́ àwa gbogbo wa pátá tó lórí wa á bẹ nínú ìdààmú á bẹ àti ìṣòro látàrí pé oòrùn ti súnmọ́ wa pẹ́kípẹ́kí olúwa ẹlẹ́dàá ò sì tí ì ṣèdájọ́ yọ̀wọ́ á wù wá bíi kólúwa ó ṣèdájọ́ kó ní kálukú kọ́ máa bi tóun rè kọ́ máa lè jẹ́ náà dára rẹ̀ màkọ́ máa ná náà mara rẹ̀ eléyìí ló fà á láfi wá sáré lọ sọ́dọ̀ àwọn ànábì Allah bẹ̀rẹ̀ látòrí baba ńlá wa Adam alayhi salam tó fi dórí anabi nuh aleyhi salam àwọn náà tún ti wá lọ sọ́dọ̀ anabi ibrahim aleyhi salam anabi ibrahim aleyhi salam wọ́n ti wá lọ sọ́dọ̀ anabi musa aleyhi salam musa aleyhi salam àwọn ti wá lọ sọ́dọ̀ isa aleyhi salam anabi isa aleyhi salam àwọn àti wá lọ sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tọrọ ní kálukú sọ pé ń lè ṣe ń lè ṣe tèmi tómi so pe n le the n bá the gbato ba dori anabi sallallahu alayhi wa sallam anabi a sọ pé ana laha ana laha. èmi ni wọ́n ṣìpẹ̀ èmi ni wọ́n ṣìpẹ̀ ààyè tánàbí o ti wá dúró tí o ti ṣìpẹ̀ o níbi tí o ti dúró tí o ti ṣubú forí kalẹ̀ fún Allah lábẹ́ àgọ́ ọlá rẹ̀ tí ó máa fẹ̀yìn fún pẹ̀lú àwọn gbólóhùn ẹ̀yìn àtorúkọ olúwa eléyìí tánàbí ni mi ti ẹ̀ dápà nínú rẹ̀ màláyé ń bí so eléyìí àyè tí ó dúró sí ohun tó lọ́wọ́ ti sọ pé gbórí sókè tọrọ àdá ọlọ́run ṣìpẹ̀ fún agbápẹ̀rẹ̀ àyè tá ń sọnù anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ìlẹ́ni tó lúwa yóò ṣe ọlá ńlá yẹn fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀lùkìyà. ojú òkú tí a mọ̀ pèsè gbogbo ẹni tí ọlọ́jọ́ kò wọlé náà ní zero zero two four four eight one four four one zero zero two four four eight one four four one nọ́mbà tí olùdábìlì tó tí a bá ń pè láti ìlú nàìjíríà àwa tí a bá ń pè láti gbókè lọ́hùn. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ló bá ìmọ̀lẹ̀ dípò? Kí ni ìbéèrè yín? Àmín. alhamdulillah gẹ́gẹ́ bí ẹ ti ṣe wí ṣíṣe àsọ̀látò fanabu muhammed sallallahu alayhi wa sallam ọ̀kan ni nínú àwọn ìjọsìn eléyìí tó lu ẹlẹ́dàá tó lábọ̀ wá lọ́rùn lọ́rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ó jẹ́ ìjọsìn tó jẹ́ ọ̀ranyàn lórí èèyàn pé kéèyàn sì lẹ́ẹ̀kan nù gbèsè ayé èèyàn lọ́rọ̀ àwọn míì nínú àwọn olùmọ̀ ìjọsìn ni tó pé kò ṣe má ṣe nínú gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan ìyẹn ni pé tá a bá ṣe tẹ̀ṣáhùdù ti parí nínú gbogbo sọlá ààyè ò sí fún wa láti sálámà ṣáájú ká tó ṣe àsọlátù fanabu muhammad sallallahu alayhi wa sallam a sì ti rí nínú hadithi ubay ibn ka'ab radiyallahu anhu wípé anabi sallallahu alayhi wa sallam ubay sọ fún lọ́jọ́ kan pé màá máa fi iye ìdá báyìí nínú àdúrà mi ṣe àsọlátù fún anabi ṣé n tí mò ń ṣe dà anabi níbẹ̀ ni ó dà ṣùgbọ́n tó bá tún ṣe lé síbẹ̀ kò tún dà. Ubayy wá sọ pé ọ̀dà màá máa fi iye ìdá báyìí tún fi ṣe àsọ̀láàtù fún ọ nínú àdúrà mi lẹ́yìn tó ti ṣàlékún lé lórí kò sáàyè ṣe àfikún títí táwọn ẹbí ń sọ pé ọ̀dà tó bá tún fi kún yóò dáa jù bẹ́ẹ̀ lọ lọ́ba sọ pé tọ̀ a jẹ́ pé gbogbo àdúrà tí màá ṣe láyé ní nǹkan míì tí màá wí ju kí màá ṣe àsọ̀láàtù fún ọ lọ ànábì ni idan tukfa tó ṣe bẹ́ẹ̀ olúwa ó tọ̀ eléyìí túmọ̀ sí pé ṣíṣe àsọ̀láàtù fún ànábì sallallahu alaihi wasallam ìjọsìn ni àdúrà ni téèyàn bá sì ń ṣe olúwa yóò tó yàn torí ẹ̀ àsọ̀látù eh, tí wọ́n ní ká máa ṣeun àmọ́ bá ti ṣe máa ṣe nínú hadithu Ka'b ibn Ujara àti hadithi Abu Mas'ud al-Ansari radiyallahu anhum anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá wípé àsọ̀látù tá a máa ṣe fáwọn gbà tí béèrè òun náà ni Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد با الى من سي صلاه فالنبي صلى الله عليه وسلم بني تبا يكون دارك النبي واصك صلى الله عليه وسلم تريني حديث النبي البخيل من ذكرت عنده فلم يصلي علي اهون لاني تبا دارك ملا دارتي صلاه فن a sì ti mọ̀ pé àwọn sọ̀hábà tó máa ń sọ̀rọ̀ lọ tórúkọ ànábì bá wọlé wọ́n máa ń ṣe sallallahu alayhi wa sallam sọ àmọ́ tó bá fẹ́ ṣe àsọ̀látù á ṣe àsọ̀látù lé ibrahimiya irú ìtẹ̀yìn wá pé ẹ yín pé ẹ ṣe sòyàm wá sọ pé ìwọ olúwa ẹlẹ́dàá mi o láàdá tó yẹ kí n gbà nínú àsòyàm yìí bá mi fi ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣíṣe bẹ́ẹ̀ ó ìlànà ó ẹ̀kọ́ tẹ́sìn Islam tó fi kọ́ wa ìtẹ́sìn Islam tó fi kọ́ wa ni pé iṣẹ́ ìjọsìn tẹ̀yin bá ṣe ẹ ṣe fúnra yín ẹ sì ṣe pẹ̀lú ẹ̀mí pé ẹ̀yin fi ń jọ́sìn fún Allah tẹ́ bá wá fẹ́ ṣe àsọ̀látò fanabi sallallahu alayhi wa sallam ẹ dìídì ṣe àsọ̀látò fún sàǹsàn kìí ṣe pé sọ̀látò tí mo ṣe ládàá rẹ̀ bá mú lọ bá nàbì ṣùyàmù tí mo ṣe ànábì ni kò fi ṣàlékún kí àti gẹ̀ fún hajj mi kò sẹ́ni bẹ̀ kó sínú ìlànà àwọn aṣíwájú wa báyìí àwọn aṣíwájú rere tó máa ń ṣèjọsìn wọn máa ń ṣe láti fi jọ́sìn fún Allah wọ́n máa ń ṣe fórí ara wọn kì í ṣe pé wọ́n máa ń ṣèjọ́sìn wọn bu ẹnìkan tó bá fẹ́ ṣiṣẹ́ eléyìí tó ṣe fi tọrọ fẹ́ lómi yọ jẹ́ ètí ṣẹ̀rí àgbà kò lè fi tọrọ wọ́n yìí wá fiṣẹ́ ìjọsìn tọrọ fànàbì ànábì ò bùkátà rẹ̀ nítorí pé gbogbo dáadáa tí a bá ṣe gbogbo dáadáa tá a bá sọ gbogbo gbèsè gidi tá a bá gbé nínú ẹ̀sìn Islam yìí kò sí ládàá tá a gba ànábì náà tún gbàrú ẹ̀ nítorí pòun lolúwa fífi wá mànà lọ sídìí dáadáa a sì ti mọ̀ pé ad-dallu ala al-khayri ka-fa'ilihi ẹni tó bá tọ́ka ẹni sí dáadáa ṣíṣe òun náà máa gba aládàá bíi tẹni tó ṣe tó bá ṣe pé àwọn apóròǹtù tá à ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tá à ń sọ fáwọn èèyàn pé nítorí afẹ́ ni nítorí ọ̀fẹ́ ni látàrí ìmọ̀tàmọ̀ nípa òfin ṣẹ̀ríyà àwa náà aláfojúsùn pé gbogbo ẹni tá a bá kọ́ lẹ́sìn tí wọ́n bá sì tẹ̀lé ẹ̀sìn tá a fi kọ́ wọn tí wọ́n bá ti ń ṣe tán gbaládàá olúwa torí pé àwa la fi wọ́n mọ̀nà lọ sídìí rẹ̀ látàrí àlàyé tá a ṣe fún wọn. báwo wá lọ̀gá wa yányán anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ní commission lórí gbogbo dáadáa tá a bá ṣe àbùkátà ká sọ pé mo ṣiṣẹ́ bùn anabi. naam plus two three four eight one zero six one four three five four two plus two three four eight one zero six one four three five four two nọ́mbà tí olùjábí nù fún gbogbo àwa tí a bá ń pè láti ìlú òkèèrè oníbèrè tún béèrè wípé ǹjẹ́ ẹni tí àlìjẹ̀nú kú sílá tálìjẹ̀nú ṣe wá kú sílá àwọn tí wọ́n mọ̀ tó wà nítòsí rẹ̀ tí wọ́n lè tọ́jú rẹ̀ àwọn tí wọ́n mọ̀ nípa idán wọ́n á bá fi idán wọ́n fi wo etí ń bẹ lára rẹ̀ ṣé yọ́ gba ẹ̀sìn lórí wípé àlìjànú tó kó sí la wọ́n bá fi idán lé jáde lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀nà tara rẹ̀ fi yà ṣé ẹ̀ṣẹ̀ ń bẹ lórí rẹ̀ lórí ọ̀nà tí wọ́n gbà tọ́jú rẹ̀. alhamdulillah idán àṣàṣe àti gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀ dáadáa ló fi ṣe àbá ìdá ẹ̀ṣẹ̀ náà ló gbà. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر olùwàlẹ́dàá ọlọ́run ṣètọ́ọ̀nù gbogbo kèfèrí ni wọ́n nítorí idán eléyìí tí wọ́n mọ̀ táwọn náà fi ń kọ́yàn idán kìí ṣe tó máa ń bí rere eléyìí jẹ́ táwọn olùkọ́ tí ń kọ́ wọn ẹni tó bá lọ kọ́ olúwa ni walaqad alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq wala bi'sa ma sharu bihi anfusahum law kanu ya'lamun olúwa ni gbogbo ẹni tó bá kọ́ nípa rẹ̀ kò ní ní èrè ń jẹ gidi kan tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l qiyam kì í ṣe pé ń tó sọ dájú tí ò da òun ni pé ńgbà tó bá fi pààyàn nígbà tó bá fi ṣàfiráàkù nígbà tó bá fi mórí èèyàn dàrú nígbà tó bá fi mú kéèyàn ọmọ yíradà pé gbà náà ni dán tó dáa yàtọ̀ sí tó bá lo dán tó fi mú kọjọ́ ọmọ ta wìtìwìtì tó bá lo dán tó fi mú kéèyàn rípò kó rípò dé tó bá lo dán tó fi mú kẹ́ni tí ò bímọ ọ̀rọ̀ ọmọ bí wọ́n sọ pọ́n sànù ayé àtẹ̀tẹ̀ kakún dáadáa àtẹ̀tẹ̀ kakún àìdá sẹ̀bí ojú ọ̀nà orí ibú ìnídán ojú ọ̀nà kó má dáa fún yàn láyé àti lọ́run onídán ìlànà àwọn ṣẹ̀yọ̀tìn ìnídán kìí sí ìlànà ilé ìtòlú ẹlẹ́dàá tó ní ká máa tọ̀ kò sì sínú ìlànà tó fi rán ọ̀kan nínú àwọn aránṣẹ́ rẹ̀ sáyé torí ìdílé ọ̀dọ́wọ́ wa idán tó bá jẹ́ pé ẹ bá wà lò láti mú kálíjànú tó fọwọ́ bẹ nìkan kó kú ńbẹ ẹ wá ní sí nǹkan tẹ́ ṣe ń da àbí ọ̀dà kò síbi tó dáa sí kọ́dà ẹ lọ kọlẹ̀ tálíjànú bá wà rèèyàn tó bá pé idán ni wọ́n lò láti fi sọ wípé kálíjànú yẹn kò àlìjànú ò ní kó láìláì kò ní kó láìláì torí pé n tó ń fẹ́ náà wípé kọjá pé orí ibú náà lè fi pàdé nǹkan tó ṣe ẹni tí nǹkan ṣe torí rẹ̀ yóò tún lọ lúgọ síbì kan lára rẹ̀ ni ó lè dín ìyọnu tí ń ṣe fọ́ńtìn kó dín kù fúngbà kan nítorí èkuru rẹ̀ tẹ́ fún ọ̀lẹ́lẹ̀ rẹ̀ tẹ́ fún ẹ̀kọ́ tẹ́ fún nígbà tó bá tún ti pé bí ń pa yóò tún padà wá tún máa ṣòro fẹ́ni tó ṣe pọ́ wà lára rẹ̀ yóò tún máa yọ lẹ́nu yóò máa dà láàmú torí kẹ́tù lè bá múra sí àti máa pè tutù kẹ́ pèsè ètùtù eléyìí tẹ́ tún ṣe tí ó tún fi lọ fi sílẹ̀ díẹ̀ àmọ́ tó bá jẹ́ pé alukur'an ńlá bá ké sẹ́ni tó ṣe pé àǹjànú fọwọ́ bà yóò lè kúrò lára rẹ̀ pátápátá yóò sì kórìíra àti padà sára rẹ̀ títí láéláé. nínú ìbéèrè tí wọ́n tó fi ránṣẹ́ wọ́n ní àwọn tí wọ́n ẹni tó ń gbọ́ nípa kọ̀kọ̀ kì í ṣe pé lóun ló lọ bá àwọn èèyàn but ibi tó jókòó sí ni wọ́n ti ń sọ fún mi pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ lọ jẹ́ nǹkan tó yẹ pé ní ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ aláàánú lápèjúwe wọn níbi ká sọ pé ní èèyàn ẹ tọ́jú gọ́tà dáadáa òjò ọ̀rọ̀ wọ́n fi wọ̀ sí láìpẹ́ yìí o òjò ọ̀rọ̀ òjò ńlá ní tó ti rọ̀ yí eré ní ìsìn òjò ńlá tún bọ̀ wá rọ̀ àbí bẹ́ẹ̀ àbí bí ẹni tí ìyàwó rẹ̀ lọ sí ilé ìwòsàn tí wọ́n sọ fún wa wípé ọmọkùnrin ni yóò bí ṣé wúrú àwọn nǹkan yìí àkókò ká sọ pé ojú ọ̀rọ̀ òjò ní rọ̀ ọ̀ràn ọ̀mù ọ̀ràn ní mú olúwa nìkan ló mọ tó lè ṣẹlẹ̀ ẹnìkan kò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá dákẹ́ ọ̀rọ̀ tá à ń sọ èyí tí ó ṣẹlẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ gan kò sẹ́ni tó olúwa ẹlẹ́dàá wa nìkan ló mọ̀ qul la ya'lamu man fi as-samawati wal-ardi al a sì ti mọ̀ pé bá ṣe máa ń sọ fún wa nínú àwọn ìwé ìròyìn àti nínú àwọn ilé rédíò nǹkan tẹlifíṣàn pé báwo lójú ọjọ́ ti ṣe rí so gbogbo eléyìí ẹ rí i pé wọ́n ń sọ fún wa nípa nǹkan tí wọ́n mọ̀ látara ìmájógráfì pé tàmí báyìí báyìí báyìí bá wà ó lè tọ́ka sí pé nǹkan báyìí báyìí ó ṣẹlẹ̀ so gbogbo eléyìí a gbọ́dọ̀ gbára lé nítorí pé ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀ torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ní kìí ṣe ń ta lè gbára lé kìí sì ṣe ń tí mùsùlùmí lè kàkùn nítorí pé ìmọ̀ kọ̀kọ̀ olúwa ẹlẹ́dàá nìkan ló mà ẹ sì ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn òyìnbó tán gbé gbogbo ẹ̀ náà wàá ká kálukú málé ẹjọ́ kún àwọn ilé ẹjọ́ nípa pé nígbà tí wọ́n sọ bójú ọjọ́ òṣèré wọ́n sọ pé òjò ọkàn fani but actually umbrella kékeré làwọn mú lọ síbi iṣẹ́ ìgbà tó jẹ́ yẹn wá rọ̀ ọ̀rọ̀ wá bí wọ̀ sí. Si gbogbo ẹ̀wà wọn ló tutù àwọn gbé ilé ìròyìn yẹn lọ sílé ẹjọ́ lórí pé wọ́n fún àwọn ní ìròyìn tí ò ṣe déédéé pẹ̀lú ní ọ̀sẹ̀lẹ̀ <laughs> ọ̀pọ̀ láwọn ilé ẹjọ́ ń lo òyìnbó ẹlòmíín lè sọ pé wọ́n sọ pé ó ràn mù òjò padà rọ̀ gbogbo fáìlì tó ń kó lọ́wọ́ ń yẹn òun ò kó sínú ọ̀rá wọ́n jẹ́ kójú ọ̀pá gbogbo fáìlì mọ́ ń so ẹjọ́ wà lọ́pọ̀lọpọ̀ ilé ẹjọ́ ń bẹ̀ so lọ́dọ̀ Islam Islam ò ní gbogbo rọ́yìn wọn bá máa wí nílùú mùsùlùmí náà wọ́n ń ṣe nǹkan ò túmọ̀ sí pọ̀tọ̀ wọn ò sì ṣe nǹkan ò túmọ̀ sí pé kọ̀tọ̀ so òfin Allah ní já mọ̀ pọ̀tọ̀ òní já mọ̀ pé kọ̀tọ̀ gbogbo olú ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kò lè sọ́dẹ̀tọ̀ so eléyìí túmọ̀ sí pé gbogbo olú wọn sì ti ṣe kò lè sọ́dẹ̀ wọ̀ ní tó fin bá pé ọ̀tọ̀ ńlọ́tọ̀ ní tó bá ní kọ̀tọ̀kọ̀tọ̀ náà ni ẹ wá ní tíyàwó yín bá wá lọ hospital tó lọ wọ̀n wọ́n á lọ́kùnrin ní ó bí àbóbìn eléyìí ẹ mọ̀ pé ẹ̀rọ tán fi ń ṣe scanning òun náà ni wọ́n ní táwọn bá ra kan y wọ́n lè túmọ̀ sí pọ́kùnrin tó máa ra àmì kan x ó lè túmọ̀ sí pọ́bìnrin eléyìí náà lábẹ́ kó ṣeé ṣe ni àìmọye tán sọ fún pọ́kùnrin ní òbí tó bí obìnrin àìmọye tán sọ pọ́bìnrin ní òbí tó ṣe pọ́kùnrin ló àìmọye tí máṣíìnì gùn tiẹ̀ dààmú táwọn náà máa sọ pé possibility possibility torí hospital táwọn náà bá ti gbọ́n wọn ní sọ pé certainty wọ́n ní possibility ó ṣeé ṣe so àwa ti mọ̀ pọ́kùnrin ni àbóbìnrin kò túmọ̀ sí pé a ti máa ti ń bẹ nú àpò bí nítorí pé tá a bá máa ti ń bẹ nú àpò bí ẹ sọ fún wa tá a bá bímọ ṣé yóò ga àbí yóò kúrú sọmọ tínrín ni àbọ̀mọ tí yóò sanra ẹ fi yé wa ṣé yóò nílà ka àbí yóò ya dàda ń dín ìwé ni ọkọ ni àbí kí ó ní ọmọ jù ẹ fi yé wa carpentry ni ó ṣe ni àbí ṣe mẹ́kọ̀ọ́ ẹ fi yé wa sí nàìjíríà ni ọmọ gbé ni àbókè òkun ẹ sọ fún wa sọmọ àlìjáná ni àbọ̀ máa ná gbogbo eléyìí kò sẹ́ni tó máa fi Allah wọn ò ní sẹ̀rọ tí ó mọ̀ táyé ìdọ̀rùn náà. oníbèrè wọn béèrè pé ní sí àwọn lè sọmọ àwọn ní Hubayra. Hubayra. Hubayra. bẹ́ẹ̀ ni won wá nínú àwọn ẹni tí won ń olùmọ̀ de sí wa ibnu àbínú àwọn olùmọ̀ nípa fiqh ibnu pàtó a pàtó lọ́nà àwọn fuqaha ash-Shafi'iyya ẹnìkan jẹ́ ibnu Hubayra. ṣùgbọ́n àwọn ọkọ̀ tó ti pé wọ́n lè má nítumọ̀ lè má nítumọ̀ so ó sì lè nítumọ̀ àkọ́jẹ́ pé alókọ̀ tó dáa jùlọ ìtọ́ dáa jùlọ ni ká máa sọ àwọn ọmọ wa níṣọba sọmọ ní hóbá ìrọ̀ kí ló fẹ́ pè nítumọ̀ rẹ̀ àbí torí kán kàn lè pọ̀ ọmọ kí ó wọ́n dàbí àwọn kan tó ń ṣèbéèrè kan tó ń sọ pé àwọn fẹ́ sọ ọmọ lórúkọ ọmọ fíráúnà ọmọ fíráúnà bá o ànábì sallallahu alaihi wasallam bíi mẹ́ẹ̀ẹ́sọ́ ọmọ yín lórúkọ ọmọ rẹ̀ ìwọ́n á ń sọ ọmọ lórúkọ ọmọ fíráhùnà lẹ́yìn náà ṣé fíráhùnà bímọ ni ìtàn ó lọ sọ pé fíráhùnà bímọ ẹ̀yin ọmọ pé nù nǹkan tí ìyàwó fíráhùnà eh, alayha salam eh, asiya tó fi rí fíráhùnà mú lórí ọ̀rọ̀ anabi musa ó náà ni pé ó ní qurratu aynin li walak yóò jẹ́ ìtútù ojú fèmi àtiwọ́ asa an yanfa'ana ó ṣeéṣe kó ṣe wá láǹfààní aw nattakhidhahu walada àbí ká fi sọmọ àwọn olùmọ̀ nípa tafsir sọ pé torí pé Fir'auna kò bímọ nàìjíríà ọ̀daràn náà bá lọ bímọ kí lẹ rò pé ó so wọn ní olúwa ọdá wọn ti pè kẹ̀kẹ́ kó ní lábí ẹsìn tí Fir'auna bá lọ bímọ irú bàbá lọ máa jẹ bàbá bá sojú wa ń kókó ọ̀daràn ọmọ nǹkan irú ta ló náà bá jẹ fáráyé olúwa ẹlẹ́dàá wa wọ́n ní kò jẹ́ kó bímọ so táyìn bá mọ̀ pé ó bímọ só kọ ọmọ fíráwọ̀nà ló kẹ́ ẹ sọ ọmọ dín àbórúkọ ọmọ àwọn ànábì naam. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà tí olùjábẹ nù gbogbo tí a bá ń pè láti ìlú nàìjíríà àwọn tá a bá ń pè láti ìlú plus two three four eight one zero six one four three five four two plus two three four eight one zero six one four three five four two nọ́mbà tí olùjábí nù bàbá tí a máa pè láti nàìjíríà mo ń fi àsìkò yìí tó wà létí nípa tíra tí àwọn olùmọ̀ wa tí wọ́n kọ alibahaj fi akidati minhaj ahli sunnati wal jamaa tíra tí ń sọ̀rọ̀ nípa àdéhọ́kà àwọn ahli sunnati wal jamaa àti ọ̀nà tí wọ́n ń gbà gbé ẹ̀sìn gbà tí ó sì tún kójọ sínú ní tó jẹ́ àtòjìjẹ rẹ̀ náà nípa táwọn èèyàn ń pè ní súnà tó yàtọ̀ sí àtòjú ọ̀nà tí àwọn èèyàn tọ̀ lórí ilẹ̀ ayé tíra yìí bẹ ẹgbẹ̀rún mẹ́sàn-án náírà ni gbogbo ẹnikẹ́ni tí ó bá tì mí lọ́wọ́ ẹjẹ́ gbìyànjú kárí wípé níyàwó náà ni èmi ò lè dá kíkà àmọ́ mo lè rà á fáwọn tí wọ́n máa kà láti máa kà èèyàn yóò jẹ́ sọ́dọ́kọ̀ tó jàríyà wọn wá ní gbogbo ìgbà tí wọ́n bá ní sí kíni tí wọ́n bá ti ń kà kí gbogbo wa kárí wípé ní kọ́pì rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tí a bá lè kà á wọn subhanahu wa ta'ala yóò sì ní ọ̀rùn fún wa bákan náà gbogbo yàtọ̀ lẹ́jọ́ tó fọlá tí wọ́n fi sọ̀rọ̀ nípa sàrà ọ̀nà bẹ ẹja gbìyànjú ẹni tí ọba ti ní kí a rí wípé láàrin ẹni tí kò lè kà wípé di lárọ́wá ni wọn náà lè gbìyànjú láti lè ṣe kí ni o láti rà á fáwọn ọmọ ilé kí wàá bá wọn fà á tí wọ́n ní agbára àti lè kà á láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn aláwọ̀ orúkọ ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ yóò jẹ́ kí ó kún iṣẹ́ dáadáa wa ní ọ̀la òkè àwọn hello. wàlẹ́kùn sàlámù tó lọ́wọ́ kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín. alhamdulillah iman ọmọ ẹnu orúkọ tó máa fi sọmọ ṣùgbọ́n kò sínú orúkọ tó dáa jù kò sínú orúkọ tó dáa jù ọmọ orúkọ fi sọmọ náà. zero zero two four four eight one four four hello hello. aleykum salaam tó lọ́wọ́ kí ló kọ́ ìbẹ̀lẹ̀ tí ń pè. àgbáyé kí ni ìbéèrè yín. Amin. Hmm. Rárá, gẹ́gẹ́ bí àlùwàlá ni sọ̀láàtì ti bẹ̀rẹ̀. Àlùwàlá tẹ rí yẹn àti ṣíṣe mara gan ṣáájú àlùwàlá wọ́n jẹ́ kọ́kọ́rọ́ fún sọ̀láàtì. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ sọ̀láàtì ò ní Allahu Akbar tálákọ̀ọ́kọ́ tá a máa wí. Hadithi Ali ibn Abi Talib radiyallahu anhu ó ṣàlàyé rẹ̀. Ànábì ní miftahu sọ̀láàtì at-tahur wa tahrimuha at-takbir wa tahliluha at-taslim. wọ́n ní kọ́kọ́rọ́ sọ̀láàt onímára nǹkan tí ó sọ gbogbo ní tàǹtí ń ṣe bọ̀ tẹ́lẹ̀ dé wọ̀ nínú sọ̀lá oní Allahu akbar torí pẹ̀lú Allahu akbar la fi bẹ̀rẹ̀ sọ̀lá ǹjẹ́ ọ̀padà á tú wa lẹ̀ ọ̀nà ni at-taslim sí sálámà sọ̀lá máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú takbiratul ihram gbogbo ń tá ṣe ṣáájú takbiratul ihram ìpalẹ̀mánì. oníbèrè wọn sọ pé ní ṣé èèyàn lè sọ pé ní láwọ́lá wà lápò wọ́tà ilà bìlà alárí ìlàsìn nígbà tí ọba ka súrà kan ní inú sàláàtì rẹ̀. rọrọ kò sí nínú ìlànà tẹ́ máa ń ka kí ó nínú sọ̀lẹ́ kí ó ní wọ́n ní kẹ́kẹ́ kì í ṣe láhàúlẹ̀ wà lápò wọ́tà ilà bìlà níṣẹ́ ni làhàúlà wàlà kúwọ̀tà ìlà bìlá lọ́wọ́ náà nǹkan tánàbí sallallahu alaihi wasallam sọ fẹ́ni tí wọ́n máa kí ó ké. Okay ẹni tí ò mọ kí ó ké rárá ó lóun ọmọ fatiha ké wọn ọmọ súra mi ké anábì kó máa sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah wa allahu akbar wàlá hawla wàlá quwwata illa bila ẹni tí ò mọ kí ó ké rárá nu àmọ́ wọn tó ti o mo ke o ke rara nu amo won to ti ke alukur'an ọ̀ka ka fatiha ọ̀ka ka súra ó bùkátà kó tún sọ la hawla wàlá quwwata illa bila sọlá ti tẹ̀rín ẹ̀sìn ni bẹ́ẹ̀ máa ṣe ní ká sí làásì. a kàn gbọ́dọ̀ máa fagbárí tiwa kákan máa rò pé báyìí ní í ṣe kó sì máa ṣe bẹ́ẹ̀ náà. hello maaleykum salaam ọ̀gá kí ló bá ìbàdàn tí ń hello. alhamdulilayi ẹni tó bá jẹ èèyàn lówó téèyàn sìn títí tó fi kú tí ọ̀sán tó bá kú tó bá wù yẹn lè yọ̀ǹda rẹ̀ nítorí pójú ní rojú sànú ẹni tí bá sì máa ń ṣe ìdẹ̀kùn òun náà ti sínú àkólú àkóso ìdẹ̀kùn fún gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìsí kan pé sábàbí tárákùnrin kan tó fi ṣoríire òun náà ní ìdẹ̀kùn tí máa ṣe fáwọn èèyàn tó ṣe pé wọ́n jẹ lówó tásìkò àti sanwó bá tó tí wọn ò bá rówó ń san yìí máa sọ fọ́mọ ọ̀dọ̀ rẹ̀ tí máa bá sìn wọ́n lówó pé kó ṣèdẹ̀kùn fún wọn dìgbà táró tù wọ́n tí wọ́n bá tún rí san yìí máa pé kó ń ṣàmójúkúrò fún wọn torí owó náà kó lu àkó ṣàmójúkúrò fún ní tó jẹ́ kí Allah kó ṣàmójúkúrò fún. tẹ́yìn náà bá wo ti pé wọ́n ti rówó òun tó yẹ kó san tí ò san nígbà tó wà láyé láàyè wọ́n á kú nìsín kẹ́yìn wọ́n á sọ kó dijọ́ gbèǹde ẹ̀tọ́ yín ni ẹ lè kó dijọ́ gbèǹde ṣùgbọ́n ẹ tún rò ní ìdàkejì pé kẹ́ foríjìn tó rójú ní rójú ṣàánú Olúwa ẹlẹ́dàá wa yóò ṣàmójúkúrò fẹ́yìn náà Olúwa ní wa in kana dhu usratin fanadhiratun ila maysara wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun tó bá yẹ pé ẹni tó jẹ yín lówó nǹkan fún pinpin má kò rọ́nà owó tí ó fi san Olúwa ní kẹ́ lọ lára dìgbà tá ròótù Olúwa ní tẹ́ bá tẹ̀ fowó nǹkan ṣe sàráà fún òun ló lóore jù fún yín tó bá ṣe pẹ́ mọ́ tẹ́ ẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ tẹ́ yáfe rẹ̀ olùwọ́ san yín lẹ́san rí. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà tí olùjábí nù mọ àwọn tí nàìjíríà àwọn tá a bá ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two plus two three four eight one zero six one four three five four two. hello. wàlẹ́kùn sọ́dọ̀ ọ̀gá ẹ bá jìnnà sí rẹ́díò yín. láti bọ̀. láti bọ̀ ok ẹ ti ṣáájú kí n. Hmm. ṣé tó bá ti sálámà tán ni máa wí. ó ti yé ó àbùkátà rẹ̀ ọkà fati ọkà sura níta fẹ́ kó ṣe nù kìí ka káàkà ya yọ àyọkà ń ti ṣàkíyèsí elomi ṣàkíyèsí ní sọ̀látul ìṣá àti magrib báwọn ìmáàmù yẹn ti ṣe máa ń ṣe pé gbogbo ò ahụ, jọra wọn ká kíyèsí yẹn máa ń ní ṣáájú kéèyàn tó síwájú àwọn èèyàn níbi so ó sì yẹ kó jẹ́ pé èèyàn ń fojoojúmọ́ kọ́mà nítorí pé ẹ mọ̀ pọ́rọ̀ ọ̀mà nínú ẹ̀sìn ọkọjá bẹ́ẹ̀ ẹ̀hìn a máa kọ́ mà láti ìgbà tá a ti wà lórí ìtẹ́ títí tá a fi wà nínú sàárè so ọ̀rọ̀ pé wọ́n ti fi ọ̀sẹ̀ lè má mú lọ́wọ́ àti kànáńjágbọ́n òní wá mà so wàhálà ńlá ni so ẹ máa wá mà njojúmọ́ ẹ tún máa nílọ síwájú sí i àlékún òye àlékún mà nípa ẹ̀sìn yín tẹ́lẹ̀ ń síwájú àwọn èèyàn ń parẹ́ so kó wá jẹ́ pé bá a ti ṣe mọ̀ látògójì ọdún pẹ̀lú òdo iná ló ṣẹ́kù lẹ́yìn ogójì ọdún á àbúrò ńlá ni aburú ńlá ni torí ìdí eléyìí ó yẹ kó jẹ́ pé àwọn ìmáàmù ìmáàmù so wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn láwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ti kún túbọ̀ ní òye sí nípa nǹkan téèyàn ní téèyàn mà téèyàn fi lè ṣe ìmáàmù tí ó fi kẹsẹ̀ já kó lo àkógbà fún wọn. hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ló kọ́ ìwé lẹ́dí láti ok kí ni ìbéèrè yín. Àmín. èèyàn ti jàǹbá àmàna nítorí pé nǹkan tán fi pamọ́ sí ọ ni wọ́n ní kó lọ bá àwọn mú wa ń bẹ̀ fi pamọ́ sí gangan ni wọ́n ní kó lọ bá àwọn mú wa ń bẹ̀ tó bá jẹ́ pé wọ́n jàǹbá àmàna ibi tó ti fi pamọ́ sí látijọ́ tán ti fi pamọ́ sí náà lọ wà ibẹ̀ náà lọ àkìlọ̀ bá wá fún lápò rẹ̀ sí nítorí pé wọ̀jà ń bá àmàna tó bá sọnù ọ́ sọnù gbé ni bófin ṣẹ̀rí àti ṣe sọnù àmọ́ tó bá ti jà ń bá àmàna tó bá sọnù kọ sọnù ìwọ náà lọ san padà torí ẹ ibi tó fi nǹkan pamọ́ sí lọ́lọ́ nígbà tán láwọn fẹ́ gbà nù ẹ̀ ibẹ̀ ló ti lọ́ọ́ bá wọn mú ọwọ́ adébẹ̀ lọ́ọ́ bá ba pé wọ́n ti jì àlàyé lọ́wọ́ á ṣe fún wọn ó lẹ́tọ̀ọ́ láti fún ní nǹkan kan lápò ara tiẹ̀ hello aleykum salaam abdullahi kí ló kọ́ ìwé láti pè kí ni ìbéèrè yín. ó ti yé ó ti yé ẹni tó travel láti Sango Ọ̀tà ó ń béèrè pé títí ibo ló wà lórí ìrìn àjò tó fi láǹfààní àti máa ṣe kọ́sùr tó bá dé interchange ní Ṣàgámù àbí tó bá dé ru mọ̀wé ìbàfò àbó tiẹ̀ dé kára lẹ́kọ̀ọ́ àbí bẹ́gà tó sì máa ṣe kọ́sùr wọ́n máa ṣe mọ́nà ṣé Sango Ọ̀tà ń pe gbogbo bẹ́ẹ̀ ò tí dé Sango Ọ̀tà náà. Jazakumullah khair. Zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà tí ìlú jábìnà wá tí a bá ń pè ní ìlú Nàìjíríà wá tá a bá ń pè láti ìlú òkèèrè plus two three four eight one zero six one four three five four two. Hello. Hello. Gbogbo ẹ̀yin tí a bá fẹ́ pọ̀ wọlé ẹ jẹ́ kí a mú kíyèsí ẹ̀rọ wa ìbéèrè tí à ń béèrè bí ìbéèrè ẹ̀sìn ni bàbá ti bí bàbá ti kọ́ wọlé ẹ̀já fókòsì lórí ti àfẹ́ béèrè hello hello zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà tí olùdarí ìfọwọ́ tí ọ̀bá ń pè nàìjíríà hello. hello? wàlẹ́kùn sàlámù lọ́wọ́ ẹ bá jìnnà sí ẹ̀dùn yín kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín. Hmm. zero zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà tí olùjábẹ lọ́wọ́ àtàbà ń pè láti nàìjíríà hello. wàlẹ́kùn sàlámù tó lọ́wọ́ kí ló pààyàn wọlé tí ń pè ọ́. kí ni ìbéèrè yìí.

alukur'an tọ́ka sí bẹ́ẹ̀ ni sunna nabà muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àbí tó ti wá fẹ́ dàpọ̀ tá a fi ní kọ́ lọ lè kí o di pé onílé ìṣẹ̀lẹ̀ kófòrò dàm kí ni jábẹ́ alukófòrò huwa dhanbu kullu ìṣe kèfèrí ni gbogbo ẹ̀ṣẹ̀ níta ń sọ ni pé laysa ba'da al-kufri dhanb laysa ba'da al-kufri dhanb téèyàn bá ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ olótùnkùmá ibi tó ti wá dàrú mọ́ ọ lọ ni pé ah, ìyà jíjẹ kèfèrí nìkan ló yẹ kán jẹ kò yẹ kán jí àwọn ò ṣe sọlá kò yẹ kán jí àwọn ò ṣe zaka kò yẹ kán jí àwọn ò ṣe kò yẹ kán jí àwọn ò hajj ìyà gbogbo ẹ̀ ni wọ́n jẹ ìyà gbogbo ẹ̀ ni wọ́n jẹ àmọ́ gbà tán sọ pé laysa ba'dal kufri dam ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn jẹ́ kèfèrí wọn mutí èèyàn jẹ́ kèfèrí ń jẹ ẹlẹ́dẹ̀ èèyàn jẹ́ kèfèrí ń ṣe zina ṣé má jẹ ẹlẹ́dẹ̀ má lẹ́kọ̀ọ́kọ́ wí fún ni àbí má mutí má àbí má ṣe má àbí gba islam aha nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ tí ń ṣe ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ kèfèrí tí ń ṣe tó tó bá ti fi kèfèrí sílẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ náà ni ó pàtì àmọ́ yóò jìyà lórí àìpẹ̀sẹ̀tì yóò sì tún jìyà lórí àìṣe islam yóò jìyà lórí àìṣe islam yóò jìyà lórí àìṣiṣẹ́ islam tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ òkèèyàn náà. zero eight zero two four four eight one four four one hello. Hello. Wàlékún sọ́lá àbúlọ̀ kí ló bá ń bẹ̀rẹ̀ sí Kí ni ìbéèrè yín? eléyìí kọ́rọ̀kátà tó ní sí pẹ̀lú networking business ni islam ò fara mọ́ lè máa fi hìmí náà lọ́gọ́rọ́ rí wọ́n zero two four four eight salaam kí ló kọ́ ìmọ̀lẹ́ tó kàn. Que liberei. Amém. Alhamdulillah, eh, obìnrin pẹ̀lú ọmọ bàbá rẹ̀. Bàbá nìkan ló pa wọ́n pọ̀, ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. Ó tọ́ dáadáa pé kó rí kí ẹ̀gbọ́n rẹ̀ yẹn àbúrò rẹ̀ tí bàbá jọ pa wọ́n pọ̀ kó rójú rẹ̀. Àwọn eléyàn ò sínú àwọn ẹni tó Olúwa ní kó bojú fún. Nítorí pé àwọn eléyàn, àwọn ẹni tó jẹ́ mahram rẹ̀ Àwọn ẹni tó jẹ́ mahram rẹ̀ ni. àwọn ọmọ wọn dájọ́ ọkùnrin máhàrámù rẹ̀ làwọn náà torí de eléyìí báyìí kò bùkátà láti bójú fáwọn eléyìí. ẹ mọ̀ pé nígbà míì àìní àgbọ́yé ẹ̀sìn ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àṣìlò nínú ẹ̀sìn nísìnyí ìwọ kápóbìnrin ni ọ́ ọmọ rẹ ti wá lọlé ọkọ ọkọ ọmọ rẹ kò sí nínú ẹni tí yóò máa bójú fún nítorí kófin ṣẹ̀ríyà ó ṣe léèwọ̀ wípé ká fẹ́ ọmọ ká tún fẹ́ yà so maharamu rẹ ńlọkọ ọmọ rẹ láéláé nítorí pé ẹni tó bá ti fẹ́ ọmọ kò tọ́ láéláé pé kó fẹ́ yà má kódà kó ṣe pọ́ padà kọ́ ọmọ ńlẹ̀ maharamu ni ọmọ jẹ́ fún yàrá láéláé so ọkọ ọmọ rẹ ìwọ́n á ní ọ̀fẹ́ lọ rí ọ̀wá ń bójú ọkọ ọmọ rẹ lọ́fẹ́ wá sọ́dọ̀ rẹ ọ̀fẹ́ wọ ibi tó wà ọ̀wá ń bójú. inú àìlágbọ̀yé ẹ̀sìn inú àìlágbọ̀yé ẹ̀sìn tó yẹ pé alugolu ń lo bì yẹn ni pé àríkúndá àṣejù ń ojú rẹ o kò yẹ ṣe wọ̀ fún ọkọ ọmọ rẹ láti rí nítorí pé ìwọ ní fọkọ ọmọ rẹ láéláé ìpè kọfẹ náà. wọ́n ní àlè gbà. ebí ètò máa ń dàbí. tí wọ́n gbé tí wọ́n borí rẹ̀ tí wọ́n wá máa yá ọ̀rọ̀ ìlú rẹ̀. ẹ fi àwòrán rẹ̀ hàn wá tẹ bá fàwòrán ẹ fọ kọ́kọ́ fàwòrán rẹ̀ hàn wá náà. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one nọ́mbà tí olùjábí mi wà tí a bá ń pè láti nàìjíríà àwa tí a bá ń pè láti ìlú òkèèrè lọ́wọ́. wàhálà ìkùn sàlámù tó làwọn kí ló kọ́ nígbà tí ń pè ọ́. Quem ni ìbéèrè yín. níjọ́ yẹ kẹ́ ẹ mójútó kọ̀ <laughs> ẹ mójútó ẹ̀sìn yín ní ìsìn tí wọ́n á bí pé kẹ́ ẹ ṣàlùwàlá ẹ lè má ra àlùwàlá ṣe dáadáa ẹ̀yin lẹ wá fẹ́ mọ̀ bó màláìkà rí kìí ṣe ìbéèrè lẹ fẹ́ béèrè náà. hello wàlẹ́kùn ẹ bá jìnnà sí lẹ́dọ̀ yìí tàbí kẹ́ ẹ pa wàlẹ́kùn sàlámù lọ́wọ́ kí ló kọ́ ìmọ̀lẹ́ ní pè láti bọ̀ kí ni ìbéèrè yín. Adam. ẹni tó a pè láníyàn onítẹ ní àdìsọ́kàn rẹ̀ si sínú a o wí lori ahọ́n kódà ní a gbọ́dọ̀ sa a fa ahọ́n wí wúyẹ́ ori ọ ọ so ẹ Yorùbá yín kò si ta fi ń ṣẹ̀rí awa to ni lárúbá fi kò kò sí kò sí ẹ̀rí kan la fil kitabi fi sunna kò sínú alukur'an kò sínú sunna tó yẹ pé lárúbáwá ni fi dàníyàn kò sí gbogbo èdè tẹ bá ti gbọ́ náà lẹ́ fi dàníyàn àmọ́ kò gbọ́dọ̀ wá lórí ahọ́n inú ọkàn ni ọ wà torí ẹ̀ náà la sọ pé ọ̀gbọ́ kí ló wá fẹ́ fi dàníyàn sí kí mà tó alẹ́gbọ́n ọjọ́ bí ọjọ́ ni ni ó máa ń gbé gbó báyìí kò kí ń sọ̀rọ̀. máa ń gbé inú omi máa ń gbé máa ń gbé ló máa ń gbé jù. àti wá pòrí ìlànà máa ń gbé jù kò tọ́ torí pé gbogbo àwọn nǹkan tó bá ti jáde yín ọ̀gàn tí máa fi sọdẹ anábìsílẹ̀ wọn kò lẹ́yìn kò lẹ́yìn kankan kàlás kò sí tó burú mi. zero eight zero two four four eight one four four one àwọn pàtàkì fún ẹrú wa láti wọ́n ṣe ọjọ́ pẹ̀lú ètò yàbí aláṣùmánù wọn tààlà kọ́ba ní sọmọ́nà sí ìdàlọ́ láyé àti ìyọ̀lá kí àwọn pàtàkì fún àwọn olùmọ̀ wa lọ́wọ́lì kúrò ṣẹlẹ̀ àbílẹ̀ ọlọ́wọ́ wa abárakàlá fi ọmọ yìí ìṣẹ́dúnlọ́ kọ́ta ọ̀hún dágbére fún wa tí ìdíwẹ̀ rí pé sùpáǹkàlà kan dé ṣẹlẹ̀ láyé ìlà ìlà ìlà